سورة الشمس بسم الله الرحمن الرحيم نيروك اللهم أجوكي أيه أشاكي أورون والشمس وضحاها موفي أورون بورا آتي ملايري والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها àti òṣùpá nígbà tí ó fi ìmọ́lẹ̀ rẹ̀ tẹ̀lé oòrùn àti ọ̀sán nígbà tí ó ṣípayá ọjọ́ àti òru nígbà tí ó bò dáru. والسماء وما بناها والأرض وما طحاها àti sánmà àti bí a ṣe mọ̀ àti ilẹ̀ àti títẹ̀ rẹ̀ ونفس وما سواها فألهمها فجورها وتقواها àti ẹ̀mí kọ̀ọ̀kan pẹ̀lú dídá dọ́gbandọ́gba rẹ̀ nígbà náà ó fi mọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ àti ìpa òfin ọlọ́run ọba rẹ̀ mọ́. قد أفلح من زكاها وقد خاب من دساها ẹni tí ó bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ dájúdájú eléyìí ní ti là ẹni tí ó pa ẹ̀mí rẹ̀ lókù nípa ìwà búburú dájúdájú ó ti pàdánù. كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها àwọn ìran samudu ti pe òtítọ́ nírọ́ nípa ìgbẹ́rùgbọ́n rí wọn. nígbà tí olórí búburú jùlọ nínú wọn já lọ bí ẹran láti lọ gún ràkúnmí. فقال لهم رسول الله ناقة الله وسقياها nígbà náà òjíṣẹ́ ọlọ́run sọ fún wọn pé abo rànkúnmí tí ọlọ́run ní ẹ jẹ́ kó máa mumi rẹ̀. فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها. nígbà náà wọ́n pè é ní òpùrọ́ wọ́n sì gún ràkúnmí náà pa nítorí náà olúwa wọn sì pa wọ́n rẹ́ nítorí ẹ̀ṣẹ̀ wọn ó sì jẹ́ kí ìparun náà kárí wọn. wala yakhafu uqbaha. àti pé òun kò páyà ohun tí ó ti ìdí rẹ̀ jáde.